johanu orí ogún ní kùtùkùtù ọjọ́ kìíní ọ̀sẹ̀ kí ilẹ̀ tó mọ́ maria magdalene lọ sí ibojì náà ó rí i pé wọ́n ti yí òkúta kúrò lẹ́nu rẹ̀ ó bá sáré lọ sọ́dọ̀ simoni pétérù àti ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn ó sọ fún wọn pé. wọ́n ti gbé olúwa kúrò nínú ibojì a kò sì mọ ibi tí wọ́n tẹ́ sí. pétérù àti ọmọ ẹ̀yìn náà bá jáde wọ́n lọ sí ibojì náà àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí í sáré ṣùgbọ́n ọmọ ẹ̀yìn kejì ya pétérù sílẹ̀ òun ni ó kọ́ dé ibojì ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó rí aṣọ ọ̀gbọ̀ tí ó wà nílẹ̀ ṣùgbọ́n kò wọ inú ibojì nígbà tí símónì pétérù tí ó tẹ̀lé e dé ó wọ inú ibojì lọ tààrà ó rí aṣọ ọ̀gbọ̀ nílẹ̀ ó rí aṣọ tí wọ́n fi wé orí òkú lọ́tọ̀ kò sí lára aṣọ ọ̀gbọ̀ ó dá wà níbì kan ní wíwé ọmọ ẹ̀yìn kejì tí ó kọ́kọ́ dé ẹnu bojì náà bá wọ inú bojì òun náà rí i ó wá gbàgbọ́ nítorí ohun tí ìwé mímọ́ wí kò tí ì yé wọn pé dandan ni kí ó jí dìde nínú òkú àwọn ọmọ ẹ̀yìn bá tún padà lọ sí ilé wọn ṣùgbọ́n Màríà dúró lóde lẹ́bàá ibojì ó ń sunkún bí ó ti ń sunkún ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó bá rí àwọn áńgẹ́lì méjì tí wọ́n wọ aṣọ funfun ọ̀kan jókòó níbi orí èkejì jókòó níbi ẹsẹ̀ ibi tí wọ́n tẹ́ òkú jésù sí wọ́n bi í pé. obìnrin kí ló dé tí ò ń sọkún. ó dá wọn lóhùn pé. wọ́n ti gbé olúwa mi lọ n kò mọ ibi tí wọ́n tẹ́ ẹ sí. bí ó ti sọ báyìí tán ó bojú wẹ̀yìn ó bá rí jésù tí ó dúró ṣùgbọ́n kò mọ̀ pé òun ni jésù bíi pé. obìnrin kí ni dé tí ò ń sunkún ta ni ò ń wá. màríà ṣe bí olùṣọ́gbà ni ó sọ fún un pé. alàgbà bí o bá ti gbé e lọ sọ ibi tí o tẹ́ sí fún mi kí n lè lọ gbé e. jésù bá pè é lórúkọ ó ní. màríà. màríà bá yí padà sí i ó pè é ní èdè Hébérù pé. rábọ́nì. ìtumọ̀ èyí ni olùkọ́ni. Jésù bá sọ fún un pé. mú ọwọ́ kúrò lára mi nítorí n kò tí ì gòkè tọ̀ bàbá mi lọ ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi kí o sọ fún wọn pé mo ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín ọlọ́run mi àti ọlọ́run yín. Màríà Magdalene bá lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé mo ti rí olúwa. ó bá sọ ohun tí jésù sọ fún un fún wọn. nígbà tí ó di alẹ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ níbi tí àwọn ọmọ ẹ̀yìn wà tí wọ́n ti ilẹ̀kùn mọ́rí nítorí wọ́n bẹ̀rù àwọn júù jésù dé ó dúró láàrin wọn ó kí wọn pé àlàáfíà fún yín nígbà tí ó ti sọ báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹ̀gbẹ́ rẹ̀ hàn wọ́n ó tún kí wọn pé àlàáfíà fún yín gẹ́gẹ́ bí bàbá ti rán mi níṣẹ́ bẹ́ẹ̀ ni mo rán yín. lẹ́yìn tí ó sọ bẹ́ẹ̀ tán ó mí sí wọn ó bá wí fún wọn pé. ẹ gba ẹ̀mí mímọ́ àwọn ẹni tí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run dárí jì wọ́n àwọn ẹni tí ẹ kò bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run kò dárí jì wọ́n. ṣùgbọ́n tọ́másì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì kò sí láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà tí jésù farahàn wọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ fún un pé. àwa ti rí olúwa. ṣùgbọ́n ó sọ fún wọn pé. bí n kò bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí n fi ìka mi kan ibi tí àpá ìṣó wọn ní wà kí n fi ọwọ́ mi kan ẹ̀gbẹ́ rẹ̀ n kò ní gbàgbọ́. lẹ́yìn ọjọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn tún wà nínú ilé tómásì náà wà láàrin wọn ilẹ̀kùn wà ní títì bẹ́ẹ̀ ni jésù bá tún dé ó dúró láàrin wọn ó ní. àlàáfíà fún yín. ó wá wí fún tómásì pé. mú ìka rẹ wá wo ọwọ́ mi mú ọwọ́ rẹ wá kí o fi kan ẹ̀gbẹ́ mi má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n gbàgbọ́. tómásì dá a lóhùn pé. olúwa mi àti ọlọ́run mi. jésù wí fún un pé ó wá gbàgbọ́ nítorí ó mi àwọn tí ó gbàgbọ́ láì rí mi ṣe oríire. ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti iṣẹ́ àbàmì mìíràn ni jésù ṣe lójú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n a kọ ìwọ̀nyí kí ẹ lè gbàgbọ́ pé jésù ni mẹ̀sáyà ọmọ ọlọ́run àti pé tí ẹ bá gbàgbọ́ kí ẹ lè ní ìyè ní orúkọ rẹ̀